الحمد لله الحمد لله الواحد الأحد خالق السماوات والأرض مهيئ للعباد أسباب العيش وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بفعل الخيرات وترك المنكرات وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun náà ló ṣẹ̀dá wa òun náà ló ní wa ó mú wa máa bẹ lẹ́yìn ìgbà tá a ti jẹ́ni tó ń bẹ ọlọ́run ẹlẹ́dàá ó ṣe gbogbo nǹkan téèyàn á ní tí ìsẹ̀mí fi rọrùn fún yàn ó ṣe ní rọrùn fún àwọn ẹrú ẹ̀ ọwọ́ apá wa fáwọn nǹkan tí mo ṣe fún yín yìí báyìí ẹ máa lò dáadáa lójú ọ̀nà táwọn nǹkan wọ̀nyí fún yín láti máa sin lọ́hùn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ẹ má jẹ́ kí n ta fún yín kó jẹ́ sábàbí tẹ́ fi máa fagbọn ọlọ́run ọba yàtá kótó ọlọ́run ẹ jẹ́ kí wọ́n jẹ́ sábàbí dáadáa ni kọ́ mẹ́sì jẹ́ sábàbí àìdáa fún yín. owó kò sí tàbí ṣùgbọ́n ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láti ayé tó ti pẹ́ òun náà ni pé ìgbésí ayé kò lè ṣeé ṣe láì jẹ́ pé èèyàn lówó àti pé owó gangan ona náà nínú sẹ̀mí tá a bá ti yọwọ́ kúrò nínú sẹ̀mí ìsẹ̀mí ti kúrò ní sẹ̀mí ti já sí ikú ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn ẹni tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó wọn tó bọ̀ wọn ọmọ jẹ́ gbogbo àwọn èèyàn wọn á máa ọlọ́lá ẹni tí àwọn èèyàn tí gbogbo tí wọ́n bá ti ṣe wà. bá sì wò dáadáa ẹ rí i pé gbogbo oníkálukú wa iná lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa iná ló fún ní ìwọ̀n bá ń tó fún nínú ti ń jẹ́ owó gbogbo oníkálukú náà ló ní tiẹ̀ oníkálukú ó sì rí tiẹ̀ àyàfẹ́ ni tó bá sọ pé ntọ́lọ́wọ́n bá fọ̀ òun kò tóun òun lẹni tí ò ní rí ntọ́lọ́wọ́n bá ṣe fún un. àwọn ẹni tí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tó fún ní owó eléyìí tó pọ̀ rẹpẹtẹ tí dúkìá tọ́lọ́ fún wa tọ́lọ́ jántìrẹrẹ bákan méjì làwọn eléyìí báyìí ọ̀nbẹ nínú wa ẹni tó máa náwó rẹ̀ sí dáadáa lọ́jọ́ ike owó rẹ̀ ọjọ́ sábàbí láti kó ìlọsíwájú bẹ́ẹ̀ sìn ọlọ́wọ́ bá wa láti ran àwọn èèyàn lọ́wọ́ láti fi ṣe dáadáa yọ́ọ́ máa ran àwọn aláìní lọ́wọ́ gẹ́gẹ́ ni ọ́ máa ran àwọn ọmọ òrukàn lọwọ. àwọn ẹni tó ti pé àwọn ọkọ ti kú fi wọn sílẹ̀ lọ wọn máa ràn wọn lọ́wọ́ irú àwọn eléyìí àwọn náà làwọn ẹni tó jẹ́ pé owó wọn ọjọ́ sábàbí kan nínú sábàbí kí máa ràn yàn lọ́wọ́ láti ṣètò kìí sòkúta kí fani kúrò nídìí ká ṣètò ọ̀nbẹ nínú àwọn ẹni wọn bá fún lówó àwọn ẹni tó fi dísì sílẹ̀ wọ́n máa fi dá wàhálà sílẹ̀ wọ́n máa fi dá rúgùdù sílẹ̀ owó tiwọn wọ́n á máa fi ran àwọn èèyàn lọ́wọ́ láti fi sẹ́lọ̀ bí ẹni tó gbowó fáwọn èèyàn wọn lọ máa dáná nítorí pé ńgbà wọn bá dáná tán gbogbo iye kíye tán bá pa òun náà pa iye pàṣẹ́ntéèjì báyìí nínú owó wọn yẹn ọmọ ẹ̀rọ àwọn tó lówó tó ẹ̀kọ́ owó tiwọn làwọn máa fi ran àwọn ẹni tọ́jú ayé pé wọ́n máa dẹ́kun pamọ́làkejì nígbà tó ṣe pé owó tí wọ́n gbà yẹn òun náà ni wọ́n fi ṣepo nínú ọkọ̀ eléyìí tí wọ́n gbé lọ ibi tí wọ́n ti fẹ́ pamọ́làkejì lẹ́kún ọ̀nbẹ nínú àwọn tọ́lọ̀ ń fún lọ́wọ́ lẹ́kẹ́ àwọn máa ta àwọn máa sọ́ta ńlọ wọn máa fowó ràn lọ́wọ́ ẹ̀sán máa dà lóró àfẹ́ káwọn èèyàn gbé lálàáfíà lágbọ́n abẹ yẹn owó tiẹ̀ ni wọ́n fi ń serú sẹ́bẹ̀ ọ̀nbẹ nínú àwọn tọ́lọ́ wọn bá fún lówó tó yẹ pé owó wọn tọ́lọ́ fún wọn yẹn ohun eré nìkan fi ṣe láàánú àyàfi bí àwọn amugbó àwọn amusìgá àwọn ọ̀mùtí àwọn ológogoro ìní máa fowó ràn lọ́wọ́ ọ̀nbẹ nínú àwọn ẹni tọ́lọ́ wọn ọba ẹlẹ́dàá wa tó fún lówó yẹn tó jẹ́ pé owó tiwọn àwọn máa ń lò láti fi dọ̀rin láti fi da àárín ọkọ àti ìyàwó rú láti fi da àárín olórí ìlú àti àwọn mẹ̀kúnnù rẹ̀ rú àwọn ẹni tó yẹ máa ń lówó tiwọn láti fi jẹ́ pé gbogbo ránù gbogbo bàjẹ́ àwọn làwọn ṣe agbátẹrù rẹ̀ owó òun fúnra rẹ̀ kìí sùn gángan lórí rẹ̀. nítorí pé ìwọ lówó tọ́m náà lówó kí ni kálukú yín lo owó rẹ̀ sí òun ló máa mú kí owó kí wọ́n pè lóríire àbí kí wọ́n pè ń wàhálà àtòrí ibú tọ́mọ pé wọ́n kúkú dáàmú kan òun náà ní kó kówó jọ nítòsí kan òun náà ní pé báwo làwọn yóò ti ṣe dáàmú nìkan lówó tó ẹnìkan ò lówó tó lábúlé yín ọ̀sẹ́ni tó lé ọmú nílùú yín nípa owó níní nǹkan tọ́jà lọ́dọ̀ ti ẹnu ọmọ ìpè gbogbo tọrọ kọ́bọ̀ eléyìí tọ́lọ́wọ́ bá bá fún yàn ọlọ́wọ́ bá fún yàn nítorí pé yàn padà lọ jẹ́jọ́ lórí ẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama wa ammalihi min ayna iktasaba wa fima anfaqa eléyìí ni ìbéèrè kánàbí sallallahu alayhi wa sallam tó ní retí wa nínú àwọn béèrè mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tó kọ́mọ alìjáná tó lọ sí alìjáná kọ́mọ aná tó wọná wà á máàlìhì wọ́n bí ọ léèrè nípa dúkìá owó tó kójọ nílé ayé min ayin akitẹ́sẹ́bá ibo lọ gbà kójọ wà fi ma ànfàkọ́ wọ́n tún bí ọ léèrè ibo lọ náwó rẹ sí tọ́ba di lọ́la gbẹ̀ndàkìyàmù. ولست أرى السعادة جمع مالي ولكن التقي هو السعيد كقود لا تقن وانكو ẹni tó bá nípa ayọ̀ ọlọ́run ni wọ́n ń pè lólórí rẹ̀ mélòó mélòó iná rẹ̀ ẹni tó lówó tó ṣe pé ó ní owó yìí owó yìí pọ̀ ó ṣẹlẹ̀ ayé títí tó fi kúrò nílé ayé a lè rí nǹkan kan tọ́ka sí ipò tiẹ̀ rà nílẹ̀ tó gbèrò láti kọ́ mọ́ṣáláṣí lé lórí à ń bọ̀sibọ́sí pé yóò tiẹ̀ ti kọ́ ó sì lówó ọkọ ilé nísàlẹ̀ odò ọkọ ilé sókè odò ọkọ sílùú wọn rẹpẹtẹ ó tún kọ́ sílùú ìgálẹ̀ rẹgẹdẹ ó tún kọ́ sáwọn òkè òkun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀ wàhálà ilé tó ní gbé lọ síbi kankan ilé tí ọ̀sẹ̀ kù lẹ́yìn ìgbà tó ọba kú nítorí páwọn èèyàn máa ṣàǹfààní ńbẹ wọ́n máa sin lọ nínú rẹ̀ ládàá rẹ̀ kò ní tán fún ọ ó kùnà láti kọ́kàn fúnra rẹ̀ sí ilé ayé tó wá kò ní ìtumọ̀ ọkọ̀ gbogbo owó jọ ọkọ̀ lé ọtí ọkọ lè ibi tí wọ́n ti máa ṣàgbèrè ọkọ ibi tí wọ́n ti máa sórí ibú ó kùnà láti ẹ̀sìn kọ́ ibi táwọn èèyàn ti máa kọ́ nípa ẹ̀sìn ọlọ́run kí láǹfààní owó náà kí láǹfààní owó ránù tí wọ́n fi fún ẹni ìrépè tí ò wúlò fún tó fi kúrò nílé ayé gbogbo ẹni tó kú tó fowó lẹ̀ gbogbo bó tilẹ̀ kó wọ́n ọkọ̀ tó tí wọ́n sọ pé òkúta ìkú báyìí owó ìṣètì ẹ̀ máa ó ti di tàwọn míì àwọn ọmọ rẹ̀ kótó di kó palẹ̀ rẹ mọ́ wọ́n lọ gbé ọ sínú sàárè tó bá jẹ́ kókò máa rẹ́yìn ní ń bá rí ti ń ṣẹlẹ̀ ni ó rí táwọn ọmọ rẹ ti bẹ̀rẹ̀ fáńfà tí wọ́n ti ń bára wọn jà lórí owó tí wọ́n fi lẹ̀ ìwọ òsì oríire fúnra rẹ nínú owó yẹn ọwọ́ nínú hadith nínú àwọn ẹni tọ́kàn wọn bàjẹ́ jù tó bá dídọ́ gbẹ̀ndà kìyàmà làwọn ẹni tó fowó sílẹ̀ tó láti ra oríire nínú ẹ̀ tọ́mọ wọn tó jogún rẹ̀ tó ń ra oríire nínú rẹ̀. àwọn fowó lẹ̀ lóòótọ́ àmọ́ ọ̀mọ́ aná ọ̀nà síbi tí ó wúlò fún ọ ibi tí wọ́n ti bórí ibú pàdé nínú owó níní ni wọ́n náwó tiẹ̀ sí owó yìí ò wúlò fún ọ àwọn ọmọ rẹ àwọn ti ń gbẹ́sìn ọlọ́wọ́ bá yé wọ́n ti ń ṣe dáadáa ṣáájú kó tó di pé ìwọ́ kò lé gbogbo ọmọ ti ń sẹ́sìn ń bọ̀ ọlọ́kànjẹ́ tí gbogbo ọmọ bá wá kí ọ ọmọ tó jẹ́ kó mójú tẹ̀sìn yẹn ọmọ gbójú ni ò ní tẹ́kún ọmọ mọ̀ ìwọ tó jẹ́ bàbá aṣálẹ̀ tí ń fowó ràn wọ́n lọ́wọ́ nídìí fídíà tẹ́tí fẹ́ ṣe ń bẹ́ẹ̀kì fídíà ni wọ́n pọn mi sí i kò ní kú lójú àti wàá pé wàá jáde nínú àwọn ọmọ rẹ̀ ó ń bọ̀ ọlọ́kẹ̀dẹ̀ ọwọ́ ọmọ tí wá yìí ti ṣe sí ọmọ ń palẹ̀ mọ́ alùkìyàmù àti ẹ̀ náà kí ni tí ó sẹ́kù tó wọ́n lọ bá lọ́dọ̀ lọ ọmọ ti ń ṣe kalẹ̀ ọmọ náà kúnjọ́ tí ó kù ẹ̀yin sunkún ọmọ rẹ̀ jáde kúrò nínú ilé ayé nítorí pé àwọn kan wọ́n máa sunkún jọ́ tí wọ́n bá kú àwọn èèyàn náà máa sunkún àwọn èèyàn kan àwọn rẹ́rìn kúrò láyé àwọn èèyàn máa sunkún jọ́ tí wọ́n bá kú èwo ni wọ́n fẹ́ tí kọjá ni tí ó rẹ́rìn kúrò láyé ni nígbà táwọn èèyàn tí wọ́n ń bẹ láyìíká rẹ̀ ibi tí tí tí ọ sí táwọn ó ti máa sunkún ṣe ń lówó ọ ni àbí kí wọ́n sunkún kúrò káwọn èèyàn náà máa sunkún. à ń tó wù àwa ó náà ní ká rẹ́rìn kúrò nulẹ̀ ayé yìí báyìí káwọn èèyàn máa sunkún. àmọ́ kìí ṣe ká máa sọ àsohu nítorí pé téèyàn bá kú táwọn ẹni tó fi sílẹ̀ tí wọ́n máa sọ ليعذب ببكاء أهله عليه dájúdájú òkú ọ máa jìyà látàrí ẹkún táwọn èèyàn rẹ̀ bá ń sun lórí ẹ̀. kẹtàkẹ pẹ̀lú ẹ̀dùn omijé ọ máa jáde lójú yín kò sí tó burú mbẹ̀. àmọ́ máa wá fún àtúhù yóò kó bókù wọ́n ti torí rẹ̀ fìyà jókòó. وأن ليس للإنسان إلا ما سعى ike ìyìn ò ní ẹ̀sán kan tí ó gbà lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sí tó bá ṣe níṣẹ́ bíi ti tí wọ́n bá sunkún lórí rẹ̀ kọ́ tó bá sun àsunhu lórí ipò kú ó tún jìyà ń bẹ̀ ìwọ kó sún ìwọ kó ní kó sún ọ̀daràn torí ẹ kó tètè tún lè rẹ ṣe ní ìsìn wọn bọ sọ̀rọ̀ kọ gbẹsìn ọlọ́run ọba yìí ọkà jíde hárí ọsọpàkọ sẹ́yìn oníkòsíntọkọ kòsíntọkọ ó rí i pé ọkàn ńgbà tó yẹ kó gidi olódo ló fi lẹ̀ níyàwó ògidì aláìmọ̀kan ló fi sílẹ̀ lọ́mọ gbogbo tó tún kó bọ̀ tó tún mú kí ìyàrí ó peléke làwọn òkùnkùn ṣe lẹ́yìn ikú rẹ̀ akramakumullah kọ́ rẹ́rìn kó láyé kẹ́ni tí kù rẹ̀ ó dùn kọ́ máa dùn oríire ń bẹ́ẹ̀ kí ìwọ banújẹ́ kó láyé káwọn náà tún máa sunkún à orí ibu ńlá nù kọ́lọ́ ẹlẹ́dàá kọ́ má ṣètìwà bẹ́ẹ̀ fún yín lówó ètò fún wa náà owó ni wọ́n ń pè o ètò fẹ́mi náà owó ni wọ́n ń pè o ètò fẹ́ni tó náà owó ni wọ́n ń pè o àmọ́ kan lè pọ̀ jù kan lọ àmọ́ lówó ni gbogbo yín mo ní ọ̀pọ̀. lọ́mọ èèyàn máa ń pè lólówó nínú òfin tọ́lọ́run àtẹni tó ní díẹ̀ olówó ni gbogbo wọn nítorí kò sẹ́nìkan nínú wa tí wọn ò ní bi nípa owó rẹ̀ ibo lọ́gbà kójọ ibo lọ́nà sí kọ́bá ọ̀ á jẹ́ pé owó táṣẹ́rẹ́ lówó rẹ̀ wọ́n bì wọ́n náà léèrè níjọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù <laughs> ó ní ìṣirò tèmi pẹ́lẹ́ ní five thousand ní nítorí pé five thousand burúkú ni ọ̀nà tí ọ̀dà lọ gba rí ọlọ́run bí ọ lè rìn pa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkè yàm eléyìí sì lé ní five billion kọjá pé ńgbà tí wọ́n ṣe ìṣirò fún wọ́n rí i pé kọ̀dá lóru papọ̀ mọ́sápà kò mówó ẹni ẹlẹ́ni má tiẹ̀ kọjá ń kankan ó sì yọ zakat bó ṣe yọ ó tún fún àwọn mọ̀lẹ́bí wọn àwọn ọmọ wọn àwọn aláìní wọn ó tún wá rẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ kò sá ahun sẹ́sìn ọlọ́run kò sì jálè tó di polówó kò fi yí nọ́mbà padà tó di polówó haram ọwọ́ ní rẹ̀ bí rìbá bí jàmbá kọ̀wọ́ ní rẹ̀ bówó ń ṣe ní five thousand kọ́ clear gbogbo eléyìí ni tọ́ba ọmọ wa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tó lówó tó wọ wọn pọ̀ abala kan nínú wa wọn máa nánakúna kuna kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè ní atabdir ní tí wọn ń pè bẹ́ẹ̀ nínú òfin ọlọ́run kò náà ní ká máa náwó síbi tí yẹ ká ná sí ká máa náwó síbi eléyìí ni wọ́n ń pè ní at-tabdhir nínú òfin ṣẹ̀ríà tiwa al-imam al-Qurtubi rahimahullahu ta'ala nínú tafsiri wọn wọ́n gbọ́ ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ al-imam al-Shafi'i rahimahullah wọ́n ní at-tabdhir infaq al-mal fi ghayri haqqihi wala tabdhir fi 'amal al-khayr wọ́n ní ká náwó tìbítí ọ̀yẹ́ ká ná sí òun náà ni wọ́n ń pè ní ìnákúnà. ká náwó síbi tí ọ̀lẹ́tọ̀ sí ká ná sí ó wọ́n ń pè ní nàkúnà àmọ́ wàyí o tó bá jẹ́ pé owó tí wọ́n ná yẹn wọ́n ń láti ṣe rere ni wọ́n ń ná láti ṣe ni wọ́n ń láti ra àwọn èèyàn lọ́wọ́ ni wọ́n ń ná láti mú àwọn èèyàn kúrò nínú ìpọ́njú àìní nínú ìpọ́njú àìrí ni wọ́n náwó yẹn sí wọn kì í sọ pé ná nàkúnà ìyẹn ni ní òfin ṣẹ̀ríyà tó bá ti lè sọ pé lágbájá ná nàkúnà àkọ́kọ́ ntọ́ yẹ bọ́ sí ọlọ́pọ̀ lónìí pé láti fi ṣe rere ìnáwó yẹn síbi tí ọ̀tọ́kọ́ ná sí lójú ọ̀nà nàkúnà ó ní wọ́n ń pè lóní nàkúnà àmẹ́ni tó bá jẹ́ pé ọbẹ̀ fowó rẹ̀ ṣe rere ni mọ́ṣáláṣí yẹn ẹni ni wọ́n lò ń bẹ̀ àgé ni wọ́n ń lò láti fi ṣàlùwàlá ń bẹ̀ ẹni tí kárí kìí ṣe pé kọ̀kárí kódà táwọn jàmáà bá tó pọ̀ débi pé wọ́n tò lé títì ẹni tí wọ́n tẹ̀ wà olówó kan òun wá lọ sóru ọkọ̀ ẹni wá ẹni tó tún kó wa ọlọ bí ẹgbẹ̀rún mẹ́ta wọ́n ní a ẹni tí wàá mẹ́sàlásì ẹni yìí ti pọ̀ débi pé táwọn ẹ̀jẹ̀ máa bá pọ̀ dé títì wọ́n rí nǹkan tẹ́ kì í pọ̀ jù kì í pọ̀ jù nítorí pé ojú ọ̀nà rí ńlọ náwó rẹ̀ sí mi tọ́ba sì kú lọ́la báyẹn ní tówó rẹ̀ òdi tásẹ́rẹ́ lọ́nà tọ́lọ̀ wọn bá fún ọ òní òsè sábàbí tó fi wà lùjẹ̀nà wọ́n èpè léèyàn ní ìnákúnà akéti wà débi pé tí ẹgbẹ̀rún èèyàn tọ́nba délẹ̀ kan náà oníkálukú yóò rí àgé tó fi sàlùwàlá kò sí nínú sàlùwàlá tó fún mi lágè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹnìkan tó lọ rú ẹrù àgé wa ó kó kálẹ̀ kẹlẹ́ mà àwọn èèyàn gbà aláàjì ah, ẹ sì ń ìnákúnà lélẹ́yìí àjọpọ̀ ń bì kẹ́sẹ̀ ìnákúnà owó tẹ́ bá ti ná sójú ọ̀nà rere wọn kì í pè ní ìnákúnà. wọ́n ní ẹ ṣàánú àwọn obìnrin àwọn opó tí ọkọ wọn kú tó ṣe pé ìyà ń jẹ wọ́n fi wọ́n lẹ̀ tọmọtọmọ nítorí kálukú wọn jẹ kọ́rọ́rùn kọ́rọ́gbọ́ ẹ̀yin wá gbìyànjú wọ́n á ní opó kọ̀ọ̀kan afẹ́ fún wa ní hundred hundred thousand. nígbà tá a wá dárúkọ ọgọ́rùn lọ́nà náírà gbogbo kó yanu wọn ń ṣe àhín ah, àwọn nìkan tẹ́ àlálàrú ah, owó ìrì nínú ìgbésí ayé wa laba sì pin fún àwọn kọ́kọ́ wò pa lànà àbá pin fún kálukú apin ó kù dẹ̀dẹ̀ tí kálukú ọmọ lọ kan bá dé ó ní àwọn ni mo gbọ́ ọ̀rọ̀ àwọn okótẹ́ náà ni mo gbọ́ mọ̀ ń fún naira. Ah. ẹnìkan ní àwọn ẹ̀yà wa wọn ò ní ju ten thousand lọ láyé wọn wọ́n ti kọ́kọ́ fún wọn hundred thousand ń yà wá lẹ́nu aláàjì ṣé èsì nàkúnà lẹ́fẹ́ máa náà yìí tún ní wọ́n fún wọn two hundred thousand kò sí nàkúnà nínú sẹ́ẹ̀rì kò sí ìnákúnà nínú sẹ́ẹ̀rì oníkàlùkù wa kó three three hundred thousand naira lọ́lé orí ńlá ni torí rẹ̀ gbọ́dọ̀ dá lọ́wọ́ kọ́ ẹ gbọ́dọ̀ kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá dípò lọ fẹ́ máa fún wọn wọ́n yóò ti fún wọn lọ́kàn tẹ́lẹ̀ rárá àní kò sí ìnákùnà nínú sẹ́ olóore. ilé ìtumọ̀ sí pé pé wò ó ti tẹ́lẹ̀ náà iṣẹ́ orí wo ló ṣe tó ń sọ yìí pé pọ̀ jù yóò ti pọ̀ jù o ò tí ì rí kankan ṣe èyí táwọn èèyàn wá ń ṣe o tún kó ọkàn bá wọn ń ṣe kò sí ìnákùnà nínú ṣe olóore wá wá àpèjúwe yìí àwọn èèyàn kan wọ́n dúró nítòsí lẹ́kùn àbáwọnú ilé oúnjẹ wọ́n yanu sátẹ́gùn wọ́n bẹ lọ ọlọ́n ọlọ́n ọ̀kan sí wa nínú àwọn ẹrú rẹ̀ tí ó ṣàánú wa sáàtì ẹ̀fírí nǹkan kan jẹ lónìí ẹrú ọlọ́n kan bá dé tó ń bá ní gbogbo oníkálukú nínú àwọn èèyàn wọ̀nyí gbogbo oníkálukú nínú àwọn èèyàn wọ̀nyí ẹ fún wọn lóúnjẹ eléyìí tó ṣe pé yóò tó wọn ẹ fún wọn lóúnjẹ tó ṣe pé yóò tó wọn oníkálukú ẹni tó gbá fufu ẹni tó gbẹ́bà ẹni tó gbá màlà oníkálukú wọn gbà tó wù wọn sì jẹ wọn dúpẹ́ fọlọ wọn dúpẹ́ fọlọ wọn bá wa lẹ́yìn náà wọn rántí wọn náà pẹ̀lú dáadáa tó ṣe sí wọn àwọn yẹn kẹtì wá jẹun oníkálukú wọn ti yó wọn jẹ àjẹ làágùn àwọn náà gba bàbá ẹ má gbàgbé wa wa náà ń bùkátà ọ ẹ bá wa náà ra iyán bó tilẹ̀ jẹ́ pé bá lèmi jẹ lẹ́ẹ̀kan ọ̀kan ní sẹ̀mú lèmi jẹ ẹ bá wa ra yán à kó o tún máa náwó fún wọn kó wọn jẹ lórí mo ti yó eléyìí ìnákùnà wọn ń pè Islam ọ̀faramaru eléyìí nítorí pé. kìí ṣe pé wọn ò rọ́ ń jẹjẹ tẹ́lẹ̀ náà kìí ṣe pé bí ní ń pa wọn kí ló tún fẹ́ máa fún sí lórí pé ti yó nígbà táwọn ẹrú ọlọ́ọ̀kan sí pọ̀ táwọn ò rí nǹkan kan jẹ ẹni tó rí nǹkan kan jẹ lọ́sàánù mọ́pò rẹ ni tó ti yó tó tún ní kọ́ ọ̀rá ń jẹ fóun o fẹ́ kó o dó ni Islam ọ̀farama bá a bá náwó sójú ọ̀nà rí síbi tí ọ̀yẹ́ ká náà sí eléyìí ni wọ́n ń pè ní ìnákúnà kí ni ìdájọ́ ká máa ná ìnákúnà ìmáàmù wa Malik rahimahullah wọ́n ní ká máa náwó ní haram ni o eléyìí tó ṣe kófin ọlọ́run ọba haram ni èyí tó ọlọ́run ọba wa fara mọ́ torí rẹ̀ a kíyè sára owó tọ́lọ́run ọba fún ẹ yẹn ọlọ́run ọ léèrè ọ̀nà wo nítorí pé nínú ìgbésí ayé tá a wà lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa dààmú ọ̀nà tá ń gbà kówó jọ tiwa sáni kówó ti tẹ̀ wá lọ́wọ́ kówó ti tẹ̀ wá lọ́wọ́ ní tọ́jà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ti lówó nígbà tó ń sàn lọ́wọ́ wọn dáadáa bí omi odò ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó bá ti pé nǹkan fẹ́ fẹ́ rí gbogbo ọ̀nà ni ó tún máa wá ike kówó yìí ó tún fi máa pọ̀ sí kówó yìí kọ́ má dínkù nítorí pé tó bá dínkù ìbànújẹ́ ni torí ẹ̀ kó sọ̀nà haramu kó sọ̀nà káàká yan ọmọlàkejì jẹ́ tí ọmọ wa pé kówó yìí ó lékún ni ọlọ́run bó bí léèrè níbo lẹ gbà kówó jọ níbo lẹ sí. Imam Malik wọn ní ká nánà kúnà haramu ni o etí ọlọ́run ọba wa tó nítorí pé ọba sọ pé innal mubadhirina kanu ikhwana dájúdájú àwọn onínàkúnà. ọmọ ìyá ṣetán ni wọ́n jẹ́ dájúdájú àwọn nàkúnà ọmọ ìyá ṣetán òun náà ni wọ́n jẹ́. alimami Qurtubi rahimahullah wọ́n ti ṣàlàyé fún wa tó bá sọ pé èèyàn ná nàkúnà kọ̀mọ̀túmọ̀ sí pé owó tó ọ̀nà pọ̀ tó bá sọ pé nàkúnà léèyàn kọ̀mọ̀túmọ̀ sí pé owó tó onípọ̀ ntí wọ́n á máa ti torí rẹ̀ pé èèyàn ló nàkúnà ó lè jẹ́ kọ́ bọ̀ kan ṣoṣo. ó lè jẹ́ kọ́bọ̀ ẹyọ kan soso òun náà lọ ná tí fi pè ọ́ lórí ìnákúnà. wọ́n ní lápèjúwe ẹni tó bá ná kọ́bọ̀ ẹyọ kan síbi tó haram ọ̀nà kọ́bọ̀ ẹyọ kan láti fi bá wọn lárugẹ bó ṣe pé pé ńgbà tí ọdún bá ń níbi tí ti máa sọdún eégún tọdún orò bá ń bọ̀ níbi tí ti máa sọdún orò ẹ̀rí pé àwọn wọ́n máa sọ pé ẹ bá wọn gbé lárugẹ ẹ má jẹ́ káwọn tẹ́ ẹ má jẹ́ kí ọdún egun ó tì nítorí pé kò bàjẹ́ lórí ìtàwọn bàbá wọn kò sì gbọ́dọ̀ bàjẹ́ lórí ìtàwọn náà wọ́n á máa wá gbé ńbólópù yẹn wá fún yín wípé kẹ́ ẹ fáwọn lówó táwọn fi gbé ọdún ránù ọdún rẹ́gbẹ̀ táwọn fi gbé lárugẹ ìwà náà mùsùlùmí mùsùlùmí ni ọ́ ọ̀wá ń fowó sínú ẹnfúlọ́pù òǹgbẹ́ ẹnfúlọ́pù ránṣẹ́ sí wọn nítorí kọ́dún egun kó lè bá lẹ́tìkẹ́ a'udhu billahi minash shaitani rajim àpèjúwe nù. ẹ <laughs> jẹ́ fún wọn five hundred ṣẹ́mi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà náà ti tó tá lọ́dún òfò ìwọ náà tá lówó òfò tọ́lọ́ wọ́ òfò ìlọ́ni náà fáwọn ẹni òfò. ṣé wọn yẹ kó fún wọn náà ni egun bọ̀ egun bọ̀ wá dọ́dúró ọwọ́ àníkó fóun lówó wọn náà tún yọ owó lápò irú rẹ̀ náà ni wọn kàn gbẹ́ńfúlọ́pù wá fún wọn ni owó tí wọn náà ná owó àdánù ni. bẹ́ẹ̀ náà ni nígbà táwọn kan fẹ́ ṣe mọ̀lídì wọ́n wá gbéwèé ránṣẹ́ sí ọ gbogbo àwọn ilé ìtajà dáràn mo ní mùsùlùmí wọ́n gbà búlọ́kù ránṣẹ́ sí ọ ẹ bá wọn dásọdún mọ̀lúdì yìí bẹ́ẹ̀ bá fẹ́ràn ànábì ó fẹ́ mọ̀lúdì òfò ilé ẹ̀sìn fi fi hàn fẹ́ràn ànábì ṣe wọ́n fi hàn fẹ́ràn ànábì àbọ̀ ọ̀gbádùn ìtànàbí gbọ́dọ̀ ìtànàbí sọ pé tó ọba wọ́n mọ́ ń gbáyà lọ́wọ́ fi sàmì pé ẹ̀ ń bàbá yín gbé lárugẹ olọ́fẹ́ràn ànábì ajẹ́pẹ́sì ti bàjẹ́ nù. ntọ́lọ́ ni kẹ́ ẹ má sí kánàbì lé yín jìnnà sí ilẹ̀ yín wá tẹ́bàtì wọ́n á ní ràn wá lọ́wọ́ ìwọ́ ti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ má dàn wò ọjọ́ pé owó tiẹ̀ ni wọ́n máa lò láti fi gbé ìbàjẹ́ lárugẹ èmi kọ́ mo ti fún yín tẹ́lẹ̀ rí mo sì ń tọrọ àforíjì dìsìn ní ti mọ̀bọ́lọ̀ ń gba àforíjì tí mo ń tọrọ kí n tó wá pín in bẹ́ẹ̀ bá pẹ́ tó kó ń bẹ̀rẹ̀ ká àbùkù ibi tí wàá ti sọ bẹ́ẹ̀ lẹ́nìkan ti kówó fún wa o ti náwó sí di haram o ti náwó sí di haram torí ẹ bákan náà ẹ rí i pé àwọn àdádálẹ̀ tọba ti náwó sídìí rẹ̀ o ti náwó sídìí haram o ti ná nàkúnà o ti ná nàkúnà ẹnikẹ́ni tọba ti náwó sídìí ntọ́lọ́ ń ṣẹlẹ̀ wọ̀ á sọ pé o ti ná nàkúnà torí ẹ̀ kí n ni tọba ṣe bẹ́ẹ̀ alimami Qurtubi ó ní akalọ́wọ́ níbi kọ́wọ́ rẹ̀ ó lè débi dúkìá rẹ̀ òtún ní lè náwó mówó námá òfin ṣẹ̀ríà nù wọ́n pè ní alhajj òun ni ní lọ́wọ́ dè lójú pàna àbí tí ò ti ní lè mú ọwọ́ débi owó rẹ̀ má á ń bọ̀ síbọ̀sí pé yóò rí iná má ẹ dákun ẹsẹ̀ wọn mọ́sẹ̀ kọ́bọ̀ fi bá wọn igun lárugẹ náà ni kọ́bọ̀ tó ná fi bá wọn gbé mòlídìí lárugẹ náà ni eléyìí ló kó ọmọ bí bá náwó ìwọ ló ń sponsor ìwọ ló ń ṣe ti bá dé bá àwọn àgbánu kéékèèké tí ẹni tó bá ti náró ẹ̀ wọ́n ló ti dóná nàkúnà o lábẹ́ òfin ọlọ́run ó sì tún pè fún kí wọ́n kọ́ lọ́wọ́ dè kọ́wọ́ rẹ ọmọ débi owó rẹ má á ń bọ̀sibọ́sí ipò rí ná tó bá yẹ kí wọ́n lò fin ṣẹ̀ríyà ọ̀pọ̀lọpọ̀ ọba ti gbọ́n wọn ọba ti jìnnà sábúrú àmọ́ ńgbà tó pé tọ́ tí wọ́n lò fin ṣẹ̀ríyà ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ṣàbàjẹ́ wọ́n tún mímú sí wọ́n máa lérò pé ńtọ́ dáa làwọn ń ṣe tẹ́lẹ̀ bá yé wa báwo wá lẹni tí ń lo owó fi jẹun tó wù fi máa wo ntọ́fẹ́ ó ń lo owó ti lága ńlé tẹ́lẹ̀ ó wá tún lọ kàga jẹnjẹnjẹnjẹn kan eléyìí tó ṣe yí pé màálù yájú ni agatẹ ẹni tẹ́lẹ̀ náà kò sí tó ṣe àwọn sọ pé wọn ò ní sọ pé nánàkú nà ń jẹ àti tẹ́rù bá ń bà wá aga kan náà ló fi jókòó tó ọba jókòó àti nígbà tó sì ṣe pé àwọn ọmọ rẹ gan bùkátà kọ sànù wa àwọn ìyàwó rẹ ń bùkátà kọ sànù wa kí lọ fẹ́ máa kó àgà lásẹjọ sí. táǹbà ń bẹ̀rù pé bó ń ṣe náwó lọ́wọ́ rẹ̀ Ìyá ọ̀padà jọmọ rẹ̀ rẹ̀ ìgbà náà lọ́wọ́ dé wípé ó ti di dìndìnrìn ti tí ọmọ owó ná tí wọ́n ti níbi ibi dà bíi mọ́kúá tó a wá lọ kó kulikuli wálé wọ́n lé lọ ní kulikuli tẹ́ ra yìí ó ní two hundred thousand naira péré náà ni à kulikuli lásán ó ní mo fẹ́ràn kulikuli púpọ̀ ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ á kà lọ́wọ́ dè á ní jẹ́ kọ́wọ́ rẹ̀ ó débi owó rẹ̀ mọ́ tóró ti dòponu kulikuli wọn á máa rà ó ní two hundred thousand àbọ̀ gbádùn torí ẹ eléyìí àpèjúwe rẹ̀ náà lẹni tí kan fowó ṣe tí ò wúlò tí ò ní láárí nǹkan rádaràda Mana nakuna, kùnà o jẹ́ni tó ṣe pé yọ làwọ́ má nana kùnà o jẹ́ni tí ó làánú má nana kùnà o jẹ́ni tó ṣe pé ojú rẹ̀ ò ní gbà kó rẹ́ni tí yà ń jẹ láì sàánú rẹ̀ má nana o jẹ́ni tó ṣe wípé ó kó àwọn aláìní mára. ọjà ni ti ń sànù wa nítorí dáadáa eléyìí tọ́lọ̀ máa ń ṣe rẹ̀ lórí ṣíṣe bẹ́ẹ̀. kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹni tó lawọ́ àti ẹni tí ń nànàkúnà nínú àwọn ìyàtọ̀ tó wà láàrin wọn alákọ̀ọ́kọ́ wọn náà nípa ẹni tó lawọ́ tí náwó rẹ̀ síbi tó da ní ọ̀jọ̀gbọ́n eléyìí fi nǹkan sáyè tọ́tọ́ sí yẹ àti àwọn eléyìí máa náwó tí wọ́n á sí yàtọ̀ ohun èé síbi tọ́tọ́ kì í síbi tọ́ yẹ yọ kàn máa nánàkú nànà ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ nù ẹni tó láwọ́ ẹ̀yin lọ bá ń jẹ́ yín wọ́n ní kẹ́ padà wá èló gan ńlówó tẹ bùkátà láti fi gbàyà sí ń jẹ yín ní ìsinú wọ́n táwọn láti ṣe bẹ́ẹ̀ fifty ọba kọ hundred thousand fún yín ah, fifty la pé ẹ máa mú hundred yẹn lọ nítorí pé ẹni tí ìyá fifty jẹ lónìí tí ò rí ibi tó ti lè di ọdájú pé tá a fún hundred àwọn àyà míì bẹ tí ò mẹ́nubà yóò sì di eléyìí ọ̀nà nàkúnà nítorí pé kọ̀tà dédé kan dáwó ta ebi wọ́n lọ wá bá wọ́n lọ wá bá tó béèrè ló ṣe sàánù rẹ̀ táyọ̀ ń tó béèrè wọ́n ìpele yìí ló nàkúnà. yàtọ̀ sọ́nà kúnà ẹ̀dá ọkọ̀ wọlé ọtí ni wọ́n lẹ́ni tó ti sanwó kọ́ gbawó ẹ̀ padà ẹni tó ṣẹlẹ̀ ní ìsinmi kẹ́ máa mutí sùn ẹgbẹ́ kátàn kátàn kọ̀ọ̀kan ọtí tí ẹsẹ̀ ní ìsìn tí fi jíńjà ìsinmi kẹ́ gbé fún wa òun fẹ́ kí ata yẹn kọ́ máa ṣe yẹ́rìyẹ́rì lọ́nà gbogbo ọ̀daràn òun sì san gbogbo owó ó nàkú nànìyẹn yàtọ̀ sí pé ògùrọ̀ ọtí ní fáwọn èèyàn mọ̀ ìyàtọ̀ kejì òun náà ní pé ẹni tó lawọ́ ẹ rí i pé òun ó máa ń gbìyànjú láti taaro owó tí ọba náà ṣe ń tọ́jú ọ̀ràn yàn lórí ẹ̀ kọ̀ọ̀kan ní náwó lásán ntọ́jú ọ̀ràn àyàn tó yẹ kó ṣe ìní máa fowó tiẹ̀ ṣe bí àpèjúwe àwọn kan wá bá wọ́n ní kọ́ran àwọn lọ́wọ́ torí arìnrìn àjò làwọn ẹnìkan ló tiẹ̀ júwe rẹ̀ fáwọn wọ́n sì dọ́dọ̀ rẹ̀ kọ́ ma wọ́n rí tẹ̀mọ̀kẹ́ ní ẹni tọ́lọ̀ ọba ní ká sànú gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà làwọn arìnrìn àjò ẹ̀yin wa mú ẹ wá fún wa ẹ̀ ma wọ́n rí yóò máa sàwọn náà ní ààyè ní kí Allahu Akbar báwo wá ní tá a bá ti mọ eléyìí ti tẹ̀lẹ̀ eléyìí ò bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn fẹ́ wádìí tó pé ní ìsìn ní nàìjíríà ti wá ọ̀pọ̀lọpọ̀ máa ń parọ́ párìnrìn àjò lóhun tó sì jẹ́ para inú ìgboro ni kì í sàrìnrìn àjò rárá ó lè ti agbọn àríwá lù kọ́bọ́ sí gúúsù ó sì lè ti agbọn abùlọ̀ oòrùn bọ́ sí ibùwọ̀ rẹ̀ tí ọmọ rò pé wọn ọdún mà ọkàn lè parọ́ pé Abakaliki ló ń lọ mọ́tò ọlọ́jà ńlẹ̀ lógún máa sọ ọ́ tóun òfin lè lọ sọ́nà àbá ma ọ̀nà máa sọ nà èsì Kaduna. ọlátìkú làwọn ti ń bọ̀ àwọn wa lọ àbá àbá mọ́tò gbé ọgbọ̀n so ibi ẹ ti rí i pé irọ́ wà nù ọ̀rọ̀ yìí o ẹ sọ pé irọ́ wà ẹ wá àìwọ ah, ọmọ wa sìn dé lọnù. tẹ́ bá dé lọ́nù kó mu lọ gáràjì ibi tó ti wọkọ̀ abá mọ́kòwó fún o kọ́ sanwó fún àwọn ọlọ́kọ̀ kó sì fún ọlọ́kọ̀ náà two thousand yìí pé tí bá gbé dábàá tó bá fún ó fún two thousand yìí àti pé lọ́nà fi ránjẹ fún nínú re èyí tó bá kù fún ó ni ah, actually n tó ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ mi bá lọ ọlú owó ọkọ ọbẹ wọn gbọdọ bá ń san èmi ní gbowó ni wọ́n fọwọ́ ara mi san pé irọ́ ti ń tu nítorí di eléyìí tẹ́ bá wádìí torí pé gbogbo àwọn ọ̀daràn tí ò àwọn burúkú tó ti pọ̀ lọ́wọ́ àwọn èèyàn ní nàìjíríà ń bí kò jẹ́ ká mẹ́ni tó yẹ ká mọ́ gbowó lọ́wọ́ rẹ tó bá ti pẹ̀yìn dání ọmọ rẹ ní ah, bàbá yọ ọjà subhanallah bẹ́ẹ̀ náà ni àlejò bọ́ ọ sàpọ́nlé àlejò nínú tọ́lọ̀ wọn bá fún ọ àlejò nítorí wọn fi pọ́nlé ọkọ̀ jàǹtí ń rò wọn ò ní pè ọ ló nàkúnà o torí pé jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ ló jókòó àlejò tó sì bọ̀ yìí nínú ìmánì oníkọ́ sàpọ́nlé àlejò rẹ man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim baytah anabi sallallahu alayhi wa sallam ó lẹni kẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọjọ́ kẹrin kó sàpánlé àlejò rẹ̀ so wa sàpánlé àlejò àlejò rò wípé tẹ ẹ bá gbóúnjẹ wá àpín tẹ ẹ lè fi síbi fi ta díẹ̀ sí ni wọn bá gbódìdí adìẹ tí wọn ti sè dáadáa ọwọ́ àgbè sínú abọ́ lẹ́gbẹ̀ẹ́ oúnjẹ tẹ ẹ gbé kalẹ̀ àlejò wa ń tijú ọ wá rò yìí pé bóyá tó ń bá ti jẹ díẹ̀ ń bẹ̀ ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ jára lé náà bóyá ẹran tẹ́ ń wò pé má jẹ tán o tó láwa náà fẹ́ jẹ ń bẹ́ o ńgbà tí wọ́n á jẹ débi kan ló lé wa ẹ̀yin màlá gbé wa fún ẹ jẹ ẹran tẹ́ yó dáadáa pé kọ́ ẹ̀yin la pa fún a. a eléyìí wọn pè yàn ló nàkúnà nítorí pé ntọ́ ọ̀ràn yàn lórí rẹ lábẹ́ àbúradà ẹ̀sìn pé kò sàpọ́nlé àlejò rẹ tó bá gbọ́ lọ́ngbọ́ àtọ́jọ́ kan yìí ni wọ́n ń ṣe yẹn wọ́n gbé yàn ló nàkúnà nítorí eléyìí bẹ́ẹ̀ náà ni lábẹ́ báwọn ẹnìkan sọ ọ́ lóore ó sì ọ́ lóore ẹ̀sìn Islam sọ pé ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sí ẹ̀yin náà sàn tẹ́ẹ̀ bá rí tẹ́ẹ̀ fi sá fún ẹ ṣàdúrà fún títí tẹ́ẹ̀ fi rí pé ẹ ti sá fún bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa. ẹnìkan wá bùn ọ ní nǹkan ìwọ náà wá bùn ní nǹkan míì tán ìdí wọn wá àtayọ tó ọ lọ́nà ìníye wọn ò ní pè ọ lọ́nà kùnà bí ẹnìkan kan ìwé yẹn ó sì wúlò ni kọ́pì tìyẹn nì ó kó irú rẹ̀ márùn ó kó fún náà wá ní Allahu ẹ̀mí lẹ́sìn fún gbogbo eléyìí Allahu Akbar ọlọ́run sẹ́yìn lẹ́sàárẹ̀ o ẹ ṣeun gan o lédè kúkúrú lẹ́yìn náà bá sọ fún kíkó dúró ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ṣe dé lẹ́ bá gbé kọ́kọ́rọ́ mọ́tò tuntun ẹ bá gbélé lọ ẹ̀yin náà gbélé yìí ah kí n bá ń gbé lọ́bọ̀ ẹ̀yin náà náà fún Allahu Akbar kí ni wọ́n fún kí ló ń fi sá fún ọ. wọ́n yẹ pé èèyàn nàkúnà lórí eléyìí o torí pé islam lọkọ àpẹẹrẹ tó bá ṣe dáadáa sí ẹ̀yin náà ẹ̀san yàtọ̀ sí wọ wọn kàn ṣe dáadáa sí ọlọ́ọ̀bà gbà yóò sì sunu bí ìsùnkú tí ló dé ah, ọlọ́run ló sọ̀rọ̀ fẹ́mi o mo lè má dúpẹ́ fún yàn lórí oore tọ́lọ̀ ń ṣe fún ẹ gbọ́rọ̀ ọlọ́run ọba ń fẹ́ ike tán bá sọ̀rọ̀ fún ọ kò dúpẹ́ nítorí pé ẹni tó bá kùnà láti dúpẹ́ fún yàn lórí oore tó ṣe fún kò ní mà ti dúpẹ́ fọlọ́run anabi sallallahu alaihi wasallam ló tún á kọ́ wa pé oore tán ṣe sí ọ má jẹ kọjá pò nìkan lóró oore ṣe fún ọ má jẹ ọ lọ láì jẹ pé wọn náà fún ní nǹkan kan tó o bá wá rí tàdúrà fún ẹni tó bá sọ pé jazakallahu khayran ẹ ti ṣe gbogbo dáadáa sí ẹ ti fún gbogbo dáadáa ẹ má yà abara mọ́ọ́rẹ́ jẹ́ aláìmọ́ọ́rẹ́ kẹ́kọ̀ọ́ gbogbo ẹni tó bá ṣe fún báyìí yọkàn sùkú ẹnu ní kékeré máa dúpẹ́ fún ta dá padà ẹ yóò bá náà gbọ́n bàjẹ́ wọ́n ní ẹni tá a ṣe lórí tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ kìí ṣe bí ọlọ́ṣà gangan ni ọjọ́ ló lè ní bólè bá ti ń bẹ́ tòsí tẹ́rù ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ló yẹ ká ṣe ká gbà padà ni àmọ́ bùkátà ọgbọ́n ń bẹ ọ̀ pé ah, mm, kíní yẹn bàtà yẹn size kíní náà rí ó ní size nine ni ah ṣé èrí pé size eight and a half lẹ́lẹ́ ń lò ah lẹ́yìn náà mo pe ẹjẹ ń ẹjẹ ń kò tí ẹ dá lójú ẹjẹ ń wo sábà ti gbọ́ ọkàn sọnù lé ní pé kí pé wọ́ wo aláìmoore. àkẹ́sẹ́ pé ní dúpẹ́ ẹ mọ̀ retí kí dáàdì mi ó dé lọ́tún ẹ gbọ́rọ̀ ọ̀tún ló tó dúpẹ́ ẹ sọ bàtà rẹ ẹ sọ ó jẹni tí ọ̀gbọ́n nígbà tó bá ti kó ọ ah, náà nípò ẹnikẹ́ni tó bá ṣe yín lóore ẹ̀yin náà wà nǹkan kan tẹ́ fi sá fún ẹ mẹ́jọ jẹ́ kó nìkan ló ṣe fún yín. bákan náà ẹni tó wá ń ṣe gbogbo dáadáa yìí kẹ́ ẹ lẹ́mìí pé ìgbà tí ẹ àlejò lé ẹran ọmọ òrukàn ẹran ọmọ arìnrìn àjò ẹran lọ́wọ́ ẹni tó ṣe rere fún yín ẹ̀yin náà sá fún ẹlẹ́mìí pé ẹ̀yin ń ṣe láti wá ìyọ́nú ọlọ́run ẹ̀ ń ṣe láti gba dáadáa eléyìí tó wà lọ́dọ̀ ọlọ́run torí pé ọmọ èèyàn yẹn kò ní kankan tó lè ṣe fún yín ẹ sì rí dájú pé owó tẹ̀yìn fún ẹni tẹ́ fún ìrànlọ́wọ́ tẹ́ ẹ ṣe fẹ́ ẹni tẹ́ ẹ ṣe fún ẹ jẹ́ ó dùn mọ́ yín títí dénú ẹ̀mí yín torí pé ní ó ládàá yín orú gọ́gọ́ kọ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa jẹ́tẹ́lẹ́ báyé wa eléyìí tún jẹ́ àṣìṣe ó tún jẹ́ ìyàtọ̀ mi nínú ìyàtọ̀ òun náà ni pé ìgbà tẹ́ni tí ó lówó tóun fi owó rẹ̀ tí fi ń ṣe rere báyìí lójú pọ̀nà àti pé òun ṣe ní tẹ́sí islam tó fi pọ̀n lásẹ̀ yàtọ̀ sáwọn nàkúnà onínàkúnà máa ń náwó ní ìbámu pẹ̀lú ìfẹ́nu rẹ̀ ni ní ìbámu pẹ̀lú ìfẹ́kùfẹ́ ọkàn káwọn èèyàn dọ̀ kíkárí ti ń bẹ́nu ẹ̀mí òun kóun ó rí mú ìdí fi lóhùn kan ẹ̀yìn kan tí ládàrí ó fi sẹ́kù lọ́dọ̀ ọlọ́run yóò gbé wá sójú táyé ni ojú táyé ni ó ti sè yóò wá fún yín tí gbogbo èèyàn ó fi máa fọ rere rẹ̀ kí lágbájá ló bùn lágbájá ló ṣe dáadáa yẹn fún un tó báwọn ẹni tó jẹ́ pé wọ́n jọ nàkúnà tí máa ṣe nù tó bá jẹ́ pé mọ́tò ni ló bá bùn ọ onínàkúnà kò ní gbà pé kóun ó bùn ọ mọ́tò yìí káwọn ẹrú ọlọ́run kún rí ọnu mọ́tò káwọn ọmọ wa bọ̀ dúpẹ́ ike Allahu ti bo lágbájá láti rí débi kó na gun mọ́tò ha ọlọ́run bò ní sẹ́ni àràmà o ó nàkú náà yọ tẹ̀sí lánìí donated by sódà gbogbo èèyàn ó rí bí ti ṣe nu ṣe fún yẹn ni wò kóró lásán irọ́ lásán kí ni àwọn àṣẹkù fún ọlọ́dọ̀ lọ kò sí kankan tí ọ̀sẹ̀ kù fún ọ tọrọ fẹ́ kí wọ́n fọ rere ń pa rẹ ni wọ́n sì ti fọ́ kí lọ́wọ́ kò sí tó kù fún ọlọ́dọ̀ lọ torí ẹ àwọn nàkúnà àwọn èèwò sáǹfààní wà níbi tí mo fẹ́ náwó sí àbí ọ̀sáǹfààní ń bẹ àwọn nàkúnà wọn ò ní ìwò pé owó tí mo fẹ́ ná yìí ṣé owó tá a fi gbọ́ bùkátà ni owó tí mo fẹ́ ná yìí ṣé owó tá a ná ni ṣé owó tá a ná ni tá a fi mú kí èèyàn gbẹ nípò ẹni tó ti fi owó rẹ̀ sí ojúṣe tí islam ń fẹ́ kó fowó fojúṣe kó fi owó sí ojúṣe rẹ̀ tonínàkúnà wàláhì kọ̀ọ̀kan onínàkúnà òun kàn máa lówó tí ẹni láti fi ṣèbàjẹ́ yọ́n máa náwó tí ẹni láti fi dáyé rú onínàkúnà ẹ̀dá owó tí ẹ̀ tóun ná yẹn kọ̀fẹ́ kàn ṣe ládàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òsì ládà ń bẹ̀ ń bẹ̀ àbí òsì ládà ń bẹ̀. ọlọ́run ẹlẹ́dàá wa ni wa ati dhal qurba haqqahu wal miskin wala tubazzir tabdhira innal mubadhirina kanu ikhwana ash-shayatin wa kana ash-shaytanu li rabbihi kafura. ọlọ́run ni àwọn mọ̀lẹ́bí rẹ àwọn àbátan rẹ àwọn àyíká rẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn nínú dúkìá rẹ o. àwọn aláìní jẹ́ káwọn náà gba ẹ̀tọ́ wọn nínú dúkìá rẹ o má jẹ́ ni tí wọ́n máa àti àwọn ọmọ arìnrìn àjò àwọn arìnrìn àjò fún wọn lẹ́tọ̀ọ́ wọn nínú dúkìá rẹ o má jẹ́ ni tí wọ́n máa ná nàkúnà nítorí pé àwọn onínàkúnà ọmọ ìyá ṣètọ́ọ̀nù ni o ṣètọ́ọ̀nù rí yẹn aláìgbàgbọ́ ni sí ọlọ́run ẹlẹ́dàá ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم Kalau ibu kita kekeknya tak الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله وبعلى دعوة أقوى ولا سي kájẹni tó ti pa máa páyọ Ọlọ́run á sì máa bẹ̀rù rẹ̀ ní gbogbo ìgbà nítorí pé ìpáyọ Ọlọ́run àti ìbẹ̀rù rẹ̀ ní jẹ́ ká ṣoríire ẹni tí bá ń páyọ Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa tí bá ń bẹ̀rù rẹ̀ àwọn ní dáadọ́ jẹ́ tiwọn láyé ń bí dáadọ́ ó tún jẹ́ tiwọn lọ́la gbẹ̀ndà kìyàmà ọlọ́run ẹlẹ́dàá wa kọ́ dákun kó ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tó máa páyà rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ dákun kọ́ ràn wá lọ́wọ́ lórí àti máa páyà rẹ̀ kọ́ má ṣe dá wa dára wa nínú àwọn aburú eléyìí tó wà nínú kéèyàn jẹ́ onínàkúnà eléyìí tẹ́sí Islam tó ṣe léèwọ̀ lórí wa nínú àwọn aburú tó wà ń bẹ òun náà ní kí gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ onínàkúnà onítàn ó ti dẹni tí ń tẹ̀lé ti aṣẹ́tán ó sì ti dẹni tí ń ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba la gbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ kìí ṣe aṣẹ́tán títakò ńlọ́tí ọ̀ràn yà lórí wa pé ká máa takò ti aṣẹ́tán tí wọ́n bá ti jó nínàkúnà ọ̀dà àdúgbò ti lọ́kàn nínú ọmọlẹ́yìn aṣẹ́tán bákan náà nínú àwọn aburú eléyìí tó tún wà nínú kéèyàn onínàkúnà ìnákúnà a máa gbéyàn jìnnà síbi àti wàlìjẹ́nà ìsì máa súnyàn má àti wọ iná kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́ mọ̀ sí wa lọ́ máa ná nítorí pé ìlànà ṣètọ́ni lọ́n tẹ̀lé ńbọ̀ wá lọ́ ṣètọ́ni máa pè yàn ibi tí ti ibú ni téèyàn ó ti wọná torí ẹ̀ oníkálukú kó kíyèsí léyìí tó ọba jọ nàkúnà wàá jìnà sálìjánà ọba jọ nàkúnà wàá súnmọ́ iná bákan náà ìnákúnà nínú aburú tó tún wà ń bẹ òun náà ní pé ẹni tí ń ó ti mú ìwà kan nínú ìwà táwọn èèyàn máa wù Islam ò tó Islam oníkájínà sí gbogbo àwọn àwà pálapàla àwọn tó o bá wá nàkúnà o ti dẹni tí ń hùwà o ti dẹni tí ń hùwà rádaràda ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nàkúnà yẹn ìyá ń o yóò sì máa ná nàkúnà ń ta àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìyá ń jẹ wọ́n bàjẹ́ òun ó sì máa ná nàkúnà ń ta abẹ́tí sí ọ̀rọ̀ ẹni tó ṣe pé igba náírà péré ní máa fi sílẹ̀ lówó ọbẹ̀ fúnyàwó rẹ̀ fún ọjọ́ níbi iṣẹ́ rẹ̀ ti gbogbo àwọn obìnrin tó ń ṣiṣẹ́ ń bi iṣẹ́ kò ní í jẹ oúnjẹ tó kéré sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà níjókòó kan yóò sì máa mú wọn lọ tó márùn ẹgbẹ̀rún márùn nù lójúmọ́ ó sì igba náírà lẹ̀ lówó ọbẹ̀ fúnyàwó rẹ̀ yóò fi ṣe bẹ̀ fúnjọ́ mẹ́ta subhanallah àti tó bá tiẹ̀ jẹ́ pàgbẹ́lì yàn èèyàn náà ní gbin tòmá òun náà ní gbin wéédú òun ní gbin ẹ̀fọ́ atarodo àti tàtàsé àti báwà àlùbọ́sà òun náà ní gbin gbogbo ẹ̀ igba náírà àtó láti ròróró àtó fún magi àtó fún gbogbo nǹkan tá ń bùkátà láti fi sínú ọbẹ̀ bíi kán bíi irú láàrin ìjọ mẹ́ta yóò sì tún fajúro tíyàwó bá sọ pé òun ní tó ó lè máa kó ẹ̀sẹ̀ jà lẹ́ẹ̀kẹ́ rẹ̀ wàlà hawla wàlà quwwata illa billah. àwọn nàkúnà nínú aburú tó nínú wa wọn òun náà ní kówó parun owó rẹ̀ ó pòórá ìnákúnà a máa mú kówó parun á máa mú kówó pòórá má ṣe nítorí pé bá se, ìwọ náà lọ padà ìwọ náà sunkún torí di eléyìí báyìí ẹnikẹ́ni tí bá ti ń ìparun bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ sí dúkìá wọn kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́dàkùnjọ́ kọ́mọ́ ìparun bá dúkìá wa ọ̀fẹ́ kí dúkìá rẹ̀ ọparun má nànà kùnà torí pé o ti fi hàn pé owó wá síbi jẹ́ ọ̀tọ̀ sí bó ṣe ń nànà kùnà òwe lọ ń pa pé kò yẹ kó wọ́n wà lọ́wọ́ ọrú rẹ̀ ọlọ́wọ́ bó sì mú kúrò lọ́wọ́ rẹ̀ lọ́ba tán bákan ya o. إن المبذرين كانوا إخوان الشياطين àwọn nàkúnà ọmọ ẹ̀yà ṣètọ́nì ni wọ́n jẹ́ o bẹ́ẹ̀ lolúwa ẹlẹ́dàá wa sọ. ìwọ ọjọ́ máa yá àwọn sàhábà ọjọ́ máa yá àwọn tàbíìn ọjọ́ máa yá àwọn mùmìnín ọjọ́ máa yá àwọn mùsùlùmíìn àwọn ọjọ́ máa yá ṣètọ́nì nǹkan sí ọ. bákan náà nínú aburú eléyìí tó tún wà nínú nàkúnà òun náà ní pé ẹnikẹ́ni tí máa ń nánà kùnà tọ́ba di kí àsìkò tí ikú dé ọwọ́ abẹ́rẹ́ sí ni sọ pé owó ìpọ̀ ẹ nítorí wà ń bẹ̀ ni pé ẹ lágbájá ń yẹ báyìí ẹ fún ń yẹ báyìí ẹ ń báyìí lábẹ́ òfin ẹ kàkà kún ẹ gbọ́dọ̀ fẹ́ nìkankan àtẹ́rì òní múlẹ̀ lórí owó rẹ̀ ma nígbà tí kú dé nínú aburú tó tún wà nínú ìnákúnà òun náà ní pé ìnákúnà tẹ́ rí yẹn gbogbo ìntónínàkúnà tó bá fi owó rẹ̀ ṣe yọ padà já sósì fún náà ni owó tó nànàkúnà yọ padà já sí òsì fún ọ ni ọ padà jẹni tó yẹpẹrẹ lójú àwọn èèyàn pé ah bàbá yìí ń gbà kan arábìnrin yìí ń gbà kan tẹ́fà bíbí ṣe máa náwó bí ẹlẹ́dà òun náà lọ́padà wá dì tàn yìí nínú aburú tó tún wà fún ìnákúnà òun náà ní pé ẹni tí bá ń nánàkúnà kò ní bọ́ lọ́wọ́ ojúkójú ẹyinjú tọ́jú ẹyinjú kẹyinjú wà anabi sallallahu alaihi wa sallam ó ní al-aynu òdodo ni pé ẹyinjú kẹyinjú wà tí nǹkan bá sì lè sáré tayọ kádàrá ni kò bá jẹ́ ẹyinjú kẹyinjú torí ẹni mùsùlùmí ó sì máa sá di ọlọ́ọ̀ni gbogbo gbà ẹyinjú tí wọ́n fi wo nǹkan tó dáa sí bàjẹ́ ẹyinjú tí wọ́n fi wo àlàyé tí kú ẹyinjú tí máa sọ nǹkan ìyẹn di tó ṣe é pé ó sì dìdàkejì lójijì ẹgbàánu lé yín dáadáa ẹ bá gbàlejò ẹlẹ́yin ju ogbó ó sì wọlé báyìí ẹ̀rín yájí bó ṣe pẹ̀yìn dàtọ́ lọ báyìí àwọn ìrún bá yọ gbogbo nulẹ̀ kí ló fi ẹ̀rùn ilé wa mọ̀ kò sí nǹkan kan tí ó lè mú kí ìrùn ọjáde ń bì ẹlẹ́yinjú kẹ́yinjú ti wọlé kó pagurú wọlé lóko torí ẹ̀ kí ṣe gbogbo èèyàn náà lọ́ọ́ máa sílé yín fún un ẹni tó bá kàn ti dé tàìdé ẹ sáà wọlé ni à kí ló ń wá nulẹ̀ ẹ̀tẹ́ ní kẹjọ kù ẹgbẹ́ ga sílẹ̀ kẹjọ tó kù nítorí pé tó bá dénú lẹ́yìn ó rí nǹkan kan tí ò tí ò lérò pé ẹlẹ́nirú ẹlẹ́nirú rẹ̀ ẹyin ju kẹyin ju tó bá sẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ yín báyìí ẹ wọ́nà láti bọ́ lọ́wọ́ irun ẹ sì pọndanba wàhálà torí ẹ̀ ẹni tí bá ti ń nànàkúnà kò ní bọ́ lọ́wọ́ ẹyinjú kẹyinjú kò ní bọ́ lọ́wọ́ ọ̀lára nítorí pé wọ́n máa ṣe lára rẹ̀ bàjẹ́ owó ni wọ́n ń ná báyìí ibi táwọn ti ń wọ́wọ́ táwọn fi jẹun táwọn ò rí ìlara yẹn pọ̀ sòtá lọ́wọ́ á bẹ wọ́n síra rẹ̀ ìwọ náà ni ìwọ náà nígbà tó gbádùn bákan náà àwọn ẹni tí ó di ọ sínú ó ti pọ̀ jù nítorí ìnákúnà tó náà sọ́ra fún un èwo lọ́wọ́ adanu ẹyinjú kẹyinjú ìlara àti ìdíni sínú èwo kò sí ìtọ́dà bákan náà ẹnikẹ́ni tí bá ti ń nánàkúnà ẹ fi yé wípé ìfẹ́kùfẹ́ ọkàn rẹ lọ ń tẹ̀lé o tọ́lọ́run yóò jìnnà sódodo ìfẹ́kùfẹ́ ọkàn ìnirú wọn máa padà tẹ̀lé bákan náà wípé ẹnikẹ́ni tí bá ti ń nànà kùnà yóò tọ́ kíkorò burúkú wò nínú sẹ̀mí nígbà tí kú bá súnmọ́ láti pa nítorí pé òfowó rẹ̀ ṣe rere aburú àtà ìdá ló ń fowó rẹ̀ ṣe ṣẹjá kíyè sára ti máa ń gbé níbikíbi láyé níbikíbi láyé kó dimú bẹ́ẹ̀. kò síbi tó ti rọrùn láti rówó tó bá bí àwọn ẹni tí wọ́n fi nàìjíríà sílẹ̀ wọ́n sá lọ sílùú òkèèrè lérò pé bẹ́ẹ̀ ni ó ti dá ní nǹkan ó ti ṣe jọmùjọmù fáwọn wọ́n ń bá ìpọ́njú pàdé tó pọ̀ ìṣòro tí ọ̀lẹ́gbẹ́ torí kò sílùú tó lọ láyé tó ti bá pé owó ni wọ́n lòdù kalẹ̀ ẹni tó bá ti lè kó iye tó bá lè kó ní tiẹ̀ kò sílùú náà lábẹ́ sánmà yìí àwọn èèyàn máa jìyà ni. kótó di pé wọn rí jẹ kótó di pé wọn rí mu kótó di pé wọn ní láárí sówó tá àwọn ń ṣe wàhálà fún kótó di parí owó tá a bá pàtó pàdé kótó wá lọ́wọ́ ṣé ń nù làákàyè tí mo bá wá ríru owó òun kí n máa ná nàkúnà á àìní làákàyè ló lè máa ná nàkúnà ẹ wọ́n yẹ àbùkù ẹ wọ́n yẹ tí máa ó túmọ̀ sí pé èèyàn ò ronú nínú na tó sì gbogbo tó gbalẹ̀ ayé kan láwùjọ Yorùbá òun náà ni ká máa ná eléré ká máa náwó fún ká máa fowó máa lórí kẹ́nìkan bọ́ ọ̀ta kọ́ máa lòlò sí kọ́ máa tàdíréke ká máa fowó lẹ lórí ká máa fowó ti lápò nínú ìnákúnà tó ga ni kí ló tún wa débẹ̀ ń bò làtà burúkú ti wọlé wa bá wa àwọn pariwo páàni. àwọn aláàmọ̀ pariwo kò sí kò sí ni ní Yorùbá eléré ó rẹ náà ni ọmọ dá o àti ti bàbá rẹ ó lé yín ni ọmọ pè ìlú yín náà ni fi máa kì ọ́ ó sì máa kówó jáde ó sì máa kówó jáde àbí kò bójú bọ́ ọ̀rọ̀ dé ni tí ìbá ṣe pé nǹkan bá ń ṣe ọ́ ìwọ tẹ́ ẹ bá já nínú wọn ó sì rò tẹ́ńtẹ́ náírà fún yín lórí páálí kọ̀ọ̀kan ọlọ́run wá ṣe ìwọ nìkan pa two thousand wọ́n wá tẹ kọ̀ǹgọ́ mọ́lù ẹ́ ìwọ náà wá ń jó ẹlòmí náà ń jó ẹni tó wá ń kì lọ́wọ́ ọwọ́ á ní jẹ́ náwó fún kó lò ní ná fún mi á yóò bá lẹ́bù yá máa mú onáwó fi máa lórí onáwó fi máa lórí wọ́n sọ pé kí kàbírù kàbírù ebi kàbírù náà ní jẹ́ tẹ́lẹ̀

wọ́n máa sọ fún yín olóúnjẹ pé ẹ bá mú fùfú mẹ́ta ẹ fi kọ́wé tí ń bẹ́ ńlẹ̀ ẹ gbọ́rọ̀ ìwọ ló sì ti nánàkúnà yìí so inú nàkúnà ni gbogbo wa yẹn wà ẹjẹ apáti ìní túmọ̀ sí pé à ń gbẹ̀sìn wáyé ibi tó yẹ ká náwó sí ni ẹjẹ á máa ná sí oní túmọ̀ sí pé lódodo à ń tẹ̀lé tà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá bí ọ léèrè pé ah ó ṣe bẹ́ẹ̀ lánàá kí ló dé ó ní mo ti gbẹ̀sìn ọlọ́wọ́ bá yé ni gbogbo àti mò ń ṣe ń gbọ́n èmi gan alára ń bùkátà owó mò ń kó kalẹ̀ ẹ̀ bá mi wí mo wá gbọ́n mọ́ yín lọ́wọ́ ẹni mò ń ṣe ṣe báwọn bóòlù ayẹ kí n máa ṣe tẹ́lẹ̀ náà torí di ọlọ́run dákun tún wá sí àwọn àwa pálapàla ọlọ́run gbádànù kúrò lọ́wọ́ wa àwọn àwa dáadáa ọlọ́run fi jàrọ́ rẹ̀ lọ́wọ́ wa ọlọ́run ẹlẹ́dàá kó dé ká máa ṣe dáadáa kó lé wa jìnnà sáì dáa kárántí pé ńgbà tá à ń sọ̀rọ̀ nípa pé ìwà burúkú kan ìní ìnákùnà nínú àwọn àwà burúkú tó sì pè fún kápá kíyèsí kí gbogbo ó lè bá a filẹ̀ kárántí pẹ́ nìkan lọ́lọ́run fi dáadáa wa ó náà wa anabi sallallahu alayhi wa alihi wa sallam nínú wọ rẹ̀ lórí wa ó náà ní ká máa ṣe fún torí pé ọba àtàwọn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 الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله